أعلم واعلم واعلم أن هذه الرسالة وإن كان موضوعها في بيان حكم فقهي كما سترى كذلك لا يعني في اعتقادي أنه لا علاقة لها بما هو أسمى من ذلك وأعلى على وهو التوحيد وإخلاص العبادة لله وحده ودعاؤه تعالى دون سواه abani lọọma tó dájúdájú tírà yìí wà nǹkanà mawdu'uha bó tilẹ̀ jẹ́ wípé mọ̀ọ́dú tí tírà yìí ń sọ̀rọ̀ lélẹ́rí fi bayani hukmi fiqhi ó ń ṣàlàyé ìdájọ́ fíkìú ni ká máa ṣàtìárọ̀ gẹ́gẹ́ bí wọn náà ó ṣe rí tá a bá ń ba lọ wájú ọ̀rọ̀ fíkìú ni ó ń sọ tọ́tíyé ṣùgbọ́n fàdáríkà làyà àní síbẹ̀síbẹ̀ eléyìí kò túmọ̀ sí wípé fi ìtìkọ́ọ̀dì fi ìtìkọ́ọ̀dì nínú àdìsọ́kàn tèmi o kò túmọ̀ sí wípé anawula alakọtala ha bima huwa asma min ìyẹn ò túmọ̀ sí pé kò ní ìbáṣepọ̀ pẹ̀lú nǹkan tí ó tún tóbi pẹ̀lú ohun tó ga ju eléyìí lọ kí ni nǹkan tó ga ju hukmu fiqhi lọ òun náà ni ala wa huwa tawhid nínú tírà yìí bákan náà ọ̀rọ̀ tawhid ó wà ń bẹ wa ikhlasu li ibadati lillahi wahda ká sì ṣàfọ̀mọ́ ìjọsìn fún Ọlọ́run lóun nìkan ó wà ń bẹ wa du'auhu ta'ala duna siwa kó sì jẹ́ pé ọlọ́run nìkan la máa pè láì ní pẹ̀lú míì lẹ́yìn rẹ̀ ó wà nínú ní tó jáde nínú tírà yìí. wa minal ma'lum bàbá nú àwọn nǹkan tí gbogbo wa ti mọ̀ anna al-i'tiqada kéèyàn wò ládìsọ́kàn bí anna al-mauta wípé dájúdájú àwọn òkú wọn máa gbọ́ ń tálàyé ń sọ. So irú àdé ọkàn báyìí ó wà sábàbù àkọ́wá òun náà ni ìdí èyí tó lágbára jù lè òkú ìkẹsìrì mínàlì mùsùlùmí nàlì yẹwò fi ṣírìkìlì àkùbà òun ló ń ṣokùnfà ìdí tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí lénìí tí wọ́n fi ń kó sínú ẹbọ èyí tó tóbi kéèyàn ládìsọkàn pé òkú ń bọ̀ ń tálà yẹn ń sọ sòlẹ́ẹ̀fì máa rọ́pọ̀lọpọ̀ ẹlòmíì lénìí àwọn náà wọ́n gbàgbọ́ yẹ ṣírìkì bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ wọ́n lè lọ síbi tí wòlíì wà bóyá àfọ wòlíì ẹni ọlọ́run kan tán sí síbẹ̀ wọ́n wà bẹ̀rẹ̀ sí lọ máa pè pé kó ṣàdúrà fáwọn kódà àwọn aní ti kọ́ọ̀dù wípé tí àwọn kankan bá dójú ẹ̀ àwọn òkú wọn lè jáde wá ìyẹn kà lè má rí wọn ni wọ́n wà wọ́n wà ṣàwọn kankan kan tó gbọ́ àwọn nǹkan báyìí dẹ̀ nìyí kéèyàn máa pe ẹlòmíì lẹ́yìn ọlọ́run pẹ̀lú ìtìkọ́ọ̀dù pé àwọn ènìyàn ń gbọ́n téèyàn ń sọ wọ́n lè bí àbùkátà èèyàn eléyìí ganan ń pinnu àṣekùl akbar so ìyẹn ń túmọ̀ sí pé tá a bá ti lè rí ọ̀rọ̀ yẹn fọ́ ọ̀gọ̀rọ̀ mùsùlùmí ò ní lè máa kó sí ṣírkùl akbar mọ́ kí ni ọ̀rọ̀ náà òun náà ni wípé anal mawta la yasma'un ṣùgbọ́n àdéhọ́kàn àwọn èèyàn wípé àwọn òkú wọ́n ń gbọ́ ohun tálàyé ń sọ òun náà ló bí ọ̀rọ̀ pé òkú wọ́n máa ń wálé ní gbogbo ọjọ́ àlàmísì gbogbo oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyẹn ẹ̀yà agbọn ẹgbẹ́ oúnjẹ díẹ̀ sórí tébù àwọn kan gbàgbọ́ bẹ́ẹ̀ abirọ́ ni yọ̀wọ̀ pé ká fi oúnjẹ díẹ̀ bóyá kíchìn ni wọ́n fi sí àbórí tébù ajẹ́ pé yà ń jòkó rẹ̀ nù tó bá jẹ́ pé àjẹkù yín náà ni nítorí wá látọ̀run wá jẹ nígbà tó lọ́wọ́ bá sọ pé wà láwọn rizqun karim wala tahsabanna alladhina qutilu fi sabilillahi amwata bal inda rabbihim yurzaqun so ajẹ́ kò sí rísíkù kankan fún nìyẹn tó fi di pé tó wọ́n ń rí àríjẹ káàkiri àwọn àjẹkù ráìsì tẹ jẹ sórí tébù oní àmọ́ ṣàjẹ àjẹ pé ẹni ìyá àlòkù yẹn nìyẹn pẹ̀lẹ́ yá àdùbìlà. àlà wọn ní ṣírkù lágbára táwọn sọ wọ́n wọ́n dùn áàl àwòlíyá ìwà sọ̀lẹ̀hìnà wà ìbàdàtúhùn min dunillahi azza wa jalla jahlan aw inada wọ́n lòun náà ni kẹ́ ẹ máa pe àwọn wòlíì ọlọ́run àwọn ẹni re kẹ́ ẹ máa jọ́sìn fún wọn lẹ́yìn ọlọ́run jahalan ìmí ń bẹ tó ṣe pé látara ìmọ̀ kan wọ́n rí pé àwọn èèyàn ń ṣe làwọn náà lọ ń ṣe àwọn ìnáadán àbí tí ọkàn líle wọ́n sọ fún wọn wọn ò gbọ́ wala yanhasiru dhalika fil juhal minhum ọ̀rọ̀ tá à ń sọ yìí kò mọ́ lórí àwọn aláìmọ̀ kan nínú wọn nìkan o tẹ́ ara àwọn tí wọ́n máa ń lọ bí sàárè yẹn kì í sàárè àwọn àfáà náà wà ń bẹ̀ o bal yusharikum fi dhalika kathirun mimman yantami ila al-ilm kódà wọ́n máa ń dara papọ̀ mọ́ àwọn tó pọ̀ nínú àwọn tí wọ́n ń ṣàfihàn ara wọn sí ìmọ̀ tá lè máa nàka sí wọn pàápàá ni wọ́n àwọn náà wọ́n ń bẹ níbẹ̀ táwọn náà máa ń bá wọn kópa bal wa qad yazunnu jamahir kódà àwọn jamahir àwọn ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn wọ́n máa ń lérò pé anahu min kibari lulaba àwọn àgbà afa làwọn yẹn irú ẹ̀ náà máa ń ṣẹlẹ̀ ní ìlú àwọn tó yí lábẹ́kúta wọ́n sin òkú àáfà kan sí ààfin àké òdìdí bẹ̀ wọn náà lọ sálámà sí ọlọ́run tó ṣe yára òkú yẹn wọ́n sin tí èèyàn bá fẹ́ wọ́n báyìí left báyìí yẹn ò tó wọ́n mọ́sálásí yẹn ó rí wọn ra sísí bí báyà bíi kó èèyàn tó débi àyàlù àlàbà ẹni yẹn wọ́n ń pè ní Tajul Adab ọ̀kan náà àwọn àgbà àfààní ńìlọrin Tajul Adab Tajul Mumin so Tajul Adab yẹn ó ní àáfàá àbí àáfàá àbí àáfàá àáfàá ó ní àlákọ̀ pẹ̀lú Sheikh Kamaluddin Al-Adabi zafarallahu lahu wa rahimahumullah ọlọ́run bá kọ́ bá foríjì gbogbo wọn. so àwọn èèyàn wa máa ń wá láti Ìlọrin wá síbi sàárè yẹn lábẹ́òkúta sóti yaba yìí kí la fẹ́ fààyàn bẹ̀ ni pé ẹ̀ tún wá rí àwọn tí a kà sáwọn àgbààfà àwọn náà tún wà bẹ̀ so àwọn ò rí síjọsìn wọ́n rí sí wípé àwọn ń fi ń ṣàpọ́nlé ẹni ọlọ́run àwọn dẹ̀ fẹ́ jẹ àlùbáríkà rẹ̀ so oríṣiríṣi nǹkan ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ìgbà míì wọ́n pẹran ìgbà míì wọ́n ó oríṣiríṣi so eléyìí kì í ṣe pé mo gbọ́ nínú ìtàn o mo rí dáadáa látara dé eléyìí torí pé mọ́sálásí yẹn mọ́sálásí akéwọn dárúsù kan máa ń wá ń bẹ̀ nígbà náà so àti láǹfààní àti rí ẹni yẹn ń bẹ̀ so eléyìí náà ni tí àáfàá sọ wípé fa inna um yubarriruna lahum dhalik àwọn tí wọ́n ń pè lágbà àfa yorùbá rèé wúlà tí lábá sọ pé èèyàn bá rọrọ nǹkan èèyàn justify rẹ̀ ó bá rọrọ rẹ̀ wípé yorùbá rọrọ yorùbá rèé that is ọwá ìdí pàtàkì fún nǹkan kan wípé kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣé àwọn àfa yìí yorùbá rèé wúlà lẹ́hùn wọ́n máa ń justify nǹkan ṣe yẹn wọ́n máa ń fẹ́ fìdí tí wọ́n ń ṣe yẹn múlẹ̀ Eh? làhún fáwọn ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn wọ̀nyí khitabatan ìgbà míì ń bẹ ó lè jẹ́ pé nínú kútúbà ni ó ti jáde àwọn onáà sọ pé ká má lọ ṣe ara àwọn ẹni ọlọ́run àwọn onáà sọ pé àwọn ẹni ọlọ́run ìgbọ́n táwọn sọ nínú kútúbà àwọn ọmọ sọ wa kódà wọ́n tún kọ tírà lérí ẹ̀ bi mukhtalifi at-tabri mukhtalifi at pẹ̀lú àwọn oníranran ìmọ̀ wọ́nà àti fìdí nǹkan rẹ̀ látàbárọ̀rọ̀ ahinan tebrirot hmm, with different types of justifications. alẹ́tì máa anzal allahu bi amin sultan gbogbo tí wọ́n ń sọ yìí bọ̀ ẹ̀rí kankan kalẹ̀ lélẹ́rí náà náà ń wẹ̀rí fún. bákan náà gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn náà al nínú tó la tu'iru li dhalika ihtimaman yudhkar àwọn náà ò tiẹ̀ yá nǹkan yìí ní àkólé kan la tu'ir kéèyàn yá nǹkan ní nǹkan jà nǹkan sọ bẹ́ẹ̀ ni pé wọn ò ka àwọn yẹn kún àwọn kan rò pé hmm, ẹjọ́ ìmọ̀ bá ti wà lọ́jà rí ìròkò mi la tu'iru li dhalika ihtimaman yudhkar wọn ò yá ìṣesí yìí wọn ò kọbi ara sí i kọbi ara tá a tiẹ̀ lè yudhkar tá a lè sọ nǹkan kan pẹ̀ kò tiẹ̀ sí i ní gbogbo àwọn ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ kó lò á gbogbo wọn àmín lẹ́ànà òyò àdì ìbìzáàmì bá àdìhín torí pé tábánikà àwọn kọbi ara sí i gẹ́gẹ́ bí àwọn kan nu wọ́n ti ń lérò burúkúbà tí bàbá béèrè lọ́wọ́ wọn kí ló dẹ̀yìn sọ̀rọ̀ nípa nǹkan yìí lẹ́ànà òyò àdì ìbìzáàmì bá àdìhín pẹ̀lú èrò àwọn kan nínú wọn àwọn máa ń lérò wípé táwọn bá káwọn máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí yóò á ilẹ̀ tìlẹ̀ àfiwọ́tẹ́fìrìkọ̀ ó lè ṣokùnfà ìyapa àti ìkùnsí yẹ̀lẹ̀yẹ̀ láàrin mùsùlùmí so àwọn èèyàn ti pọ̀ ń díẹ̀ so ẹ mẹ́ta sọ̀rọ̀ lórí ẹ̀. máa anahum ya'lamuna anal anbiya a innama kana awwala da'awatihim. bẹ́ẹ̀ sì ni àwọn náà mọ̀ wípé eléyìí gan ni àkọ́kọ́ ìpèpè àwọn ànábì ọlọ́run ṣírìkù náà ń gbógun tì kí ni àní ibudullaha wajitanibu tawhud ẹ̀sìn lọ́run ẹ sì jìnnà sí gbogbo nǹkan míì táwọn èèyàn bá tún fẹ́ máa sìn lẹ́yìn ọlọ́run wa khairuhum man yaskutu an qiyami ghairihi bi hadhal wajib lọ́dọ̀ tiwọn ẹni tó lóore jù man yaskutu an qiyami ghairihi bi hadhal òun lẹ́ni tó bá wá dákẹ́ ẹnu ẹ̀ an qiyami ghairihi tó bá ti rí ẹlòmíì ntẹ́yìn lẹ́yìn ò lè sọ yẹn ẹ bá ti rí ẹlòmíì tó ń sọ tó ń kọ̀ǹdẹ́mù ẹ sì agbẹnu yín sọ ẹ má sọ pé ń ba dáwà jẹ ẹ̀yin ló lé lóore fún yín bàbá lọ́gbọ́n ta sáwọn àṣàbù ìsìlámíyà ni ẹlẹgbẹdẹ ìpè ọ̀pọ̀lọpọ̀ dábà ẹ tako kíní dábà yóò bá pílánì àti ní pílánì àti níbi tá à ń lọ tàbá bẹ̀rẹ̀ sí ní sọ́ọ̀sìn àárín ráwọn èèyàn kó mọ́ tàbá ló dáa tẹ́ bá mọ̀ kẹ́yìn ò lè sọ́ọ̀ ẹ má sì tún fẹnu bàjẹ́ kan àwọn tí wọ́n bá gbé tàhíd lọ́wọ́ tán kọ̀ndẹ̀mù ẹ̀. kwamina zohir nínú àwọn nǹkan tó hàn ana dalika sheikh alẹ́dì aláfẹ́l ana dalika sheikh alẹ́dì aláfà alàlámàt alàlùsì hadi ìrìsálàtà fi rọ́dì àlẹ́yìí kánà minhum. ìtọ́hàn sí wa òun náà ni pé àáfàá wa alámọ̀tò àlùsí tọkọ tíra àtàǹkà yìí tó fi ṣe rọ́dù lérí àwọn èèyàn yìí káànà mi ni àárẹ̀ àwọn ènìyàn náà ló wà ìyẹn tí màgbé lẹ́yìn bá lẹ́yìn ìdákẹ́ ìbá àfa àkàlélẹ̀ àárẹ̀ àwọn yẹn tí wọ́n ń ṣèṣe sí yẹn gan ló ń gbé ó sì kọ́ tíra láti ṣe rọ́dù fún wọn. wàlídà àlekà ìdí tó jẹ pé sáárọ̀ sa ìrọ́tù o sá ìrọ̀ rẹ̀ ìbínú rẹ̀ ara ìtara rẹ̀ ó ga gan hinama sọ̀rọ̀ al-muallifu rahimahullah nígbà tí àáfàá wa tí wọ́n kọ tírà yìí tí wọ́n la ọ̀rọ̀ mọ́lẹ̀ fi dársi yìí nínú ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ wa nínú tírà yìí pé bí anali mota la yasma'u àníṣe àwọn òkú ò lè gbọ́n tá láàyè sọ. lẹ́yìnà òwò torí pé àáfàá kọ tírà yìí àlẹ́ ó mọ̀ wípé anadalika yunafi eléyìí tó ń sọ yìí gan ó takò mọ́ àlẹ́ ìhùláìka jùhálù mínàlì mùnàfáàtì lè àwùlíyá ìwọ̀sọ̀lẹ̀ mùnàdát lè àwùlíyá ìwọ̀sọ̀lẹ̀ ní tí bàbá yẹn ń sọ ó takò ń tọ́pọ̀lọpọ̀ àwọn aláìmọ̀ kan ń ṣe níbi ìmọ̀ pé àwọn wòlíì ọlọ́run àtàwọn ẹni rẹ̀ wàdùn áìhí mi dúró ní azza àti ìmọ̀ dárúkọ wọn nínú àdúrà yàtọ̀ sọ́lọ́run lọ́mọ̀ pé nǹkan yẹn takò táwọn èèyàn ṣùgbọ́n síbẹ̀ sí wọn kọ́ tíra bàbá ń tọ́ láti sọ eléyìí láti lè mọ̀ pé kò sí nǹkan tó burú kódà káwọn èèyàn pọ̀ lórí ìṣesí kan ìyẹn ọ̀sán ló ká dákẹ́ káàgbọ́n tá a bá ti sọ ẹnu mùsùlùmí ò ní kó ẹnu wọ́n kò lórí òdodo ni kì í ṣe pé ẹnu wọ́n kò lórí kíni o lórí ìyapa àṣẹ ọlọ́run pàápàá jùlọ lórí shirk so wọn ní irú bàbá yìí nìsín náà ṣe bára wọn náà àárín wọn náà ló wà kó tó kọ tíra yìí wàfi ìdọ́nì bàbá nínú tí mo ti ẹ̀rọ gan oníkú anil mu'allif rahimahullah afáàtò kọ tíra yìí ما ألف هذه الرسالة إلا تمهيدا للقضاء على هذه الضلالة الكبرى kò sídìí tó fi kọ tírà yìí bí kì í ṣe pé kíyẹn máa jẹ́ ìgbésẹ̀ láti fọ́pọ́npọ́ mọ́ lèkọ́dọ̀ láti rẹ́yìn àlàhárì ìdọ̀lẹ́ alátìlẹ́kùbọ̀ ìṣìnà tó ga jù yìí. àlà kí ni ìṣìnà náà wáyà ìṣègáfà tó gbẹgẹrì la ìta àlà òun náà ni kí àwọn èèyàn kí wọ́n máa wá ìrànlọ́wọ́ kí wọ́n máa wá ọlà níbi wàhálà níbi ìṣòro pẹ̀lú ẹlòmíì lẹ́yìn ọlọ́run aláàtìbá pẹ̀lú pẹ̀lú àkíyèsí pé ana sábàbẹ̀lẹ̀ akọ̀wá ìdí pàtàkì ìdí èyí tó ga jù alimojibu laha indamandolamel muslimin tó ṣokùnfà tó ṣokùnfà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti sọ náà mùsùlùmí ní tó ṣokùnfà tán fi máa ṣe nǹkan yẹn òun náà ni pé innama huwa al-i'tiqad bi anna al-mawta yasma'u ọ̀rọ̀ yẹn gangan ló fà á tí wọ́n fi máa lọ síbi sàárè lọ máa ṣàdúrà because wọ́n bìlífù wípé àwọn òkú máa ń gbọ́ tá a bá ti lè rí yẹn fọ́ nígbà àkókò ẹ̀rẹ́ nìkan kó lọ bẹ̀ náà ìdí tó fi jẹ́ pé tó ń tìrìtì yìí yọ sọ̀fù problem tó ṣe kíni o tó pọ̀ fàyídà àtàbáyàna àna sọ̀wọ́ àbá tẹ́lẹ̀ bá ti wá fojú hàn fún oníkálukú tí wọ́n ti máa mọ̀ wípé òdodo òun náà ni pé anil mọ́ta láyàsímáhún pé àwọn òkú wọn ò lè gbọ́ nǹkan kan fún malam yabkọ̀ hìnà ìdì ajẹ́ wípé kò sí nǹkan kan tó kù maana fún malam yabkọ̀ hìnà ìdì maana kò sí túmọ̀ kankan mọ́ gbà yẹn lè dùn áyè lè mọ́ta min dunillahi ta'ala láti túmọ̀ pé òkú lẹ́yìn ọlọ́run so ìdí yẹn tó pé mòdù yìí gẹ́gẹ́gẹ́ nígbà téèyàn fẹ́ wọlé ọwọ́ akọ̀ ló kọ́kọ́ fọ́ foundation so òun ni mòdù yìí fa inni bàbá ní èmi o la akadu atasawwar wala ghairi yatasawwar hmm? wọ́n ní èmi ò fẹ́ rò ẹlòmíì náà o mi rò pé òun náà fẹ́ lè rò musliman tó jẹ́ mùsùlùmí yàtàkì kọ́ wá ládìsọ́kàn wípé anel mẹ́yìíta pé dájúdájú òkú o láyásímọ́ odò á dàáyé kẹ́nikẹ́ni tó o lérò wípé òkú ò lè gbọ́ àdó ẹni tó bá ń pè tó o bá mọ̀ bẹ́ẹ̀ súnmọ́ owó àmọ́ àdáríkà yẹn lè kọ́ wa tún wá sọ fún òfin lọ́mọ pé òkú àṣeyàn possible ìtẹ́ ẹ bá rí wọn tán lọ ń ṣàdúrà bí òkú believe fún wọn ni pé wọ́n gbà òkú yẹn ń gbọ́ ẹgbẹ́ tí bàbá ń sọ pé so tá a bá ti lè rí fọ́ tí gbogbo wọn náà lè àgbè pé òkú ò lè gbọ́ ní táláyé ń sọ ẹ̀rín nìkan kó máa lọ bẹ̀rẹ̀ ní rí nìyẹn wàmíndú ni àbí nǹkan míì lẹ́yìn ọlọ́run kéèyàn tún wá máa pè é ilá an yakuna qad tamakkanat minu aqidatun batilatun ukhra àfi kó ṣe pé ẹni yẹn àkídà búmi tún ti wà fún yàtọ̀ sí wípé òkùn gbọ́ ntàlàyé ń sọ iye adallu min hadhihi wa aqsa àti pé àkídà yẹn òun tún burú ju èyí tá à ń sọ yìí lọ ó sì fi ní sẹ̀sìn jùlọ kàyìn ti kọ́ di báyìí ń fil awliya gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ̀ọ̀kan nínú àwọn sufi àwọn máa ń ní àdìsọ́kàn nípa àwọn wòlíì wọn wípé anahun kọ́bílà mọ́tì im pé àwọn àwọn wòlíì ọlọ́run nígbà tí wọn ò tí ì kú kánú àdìsín kódà wọn ò lágbára nígbà táwọn wà láyé wọn ò jẹ́ nǹkan kan wọn àwọn kágara láti ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan wàbílẹ̀ àsìbábìlì kàóní ìyá mọ̀kọ̀yàdín wọn èkó ní papá mọ́ra ó ń bẹ fún wọn pẹ̀lú àwọn asibabili kàwọníyà àwọn nǹkan kọ̀ọ̀kan tó lọ́n ti gbé kalẹ̀ nínú ìṣẹ̀mí ilé ayé wọn ò lágbára àti fara wọn hàn bí wọ́n jẹ́ ṣùgbọ́n fàyí dáa máa tù tí wọ́n bá ti kú báyìí àwọn wòlé ọlọ́run ìtọ́lá kù wọ́n ti lọ nìyẹn watafalatu min tilkal asbab àwọn sì ti mórí bọ́ níbi gbogbo àwọn asibaabu ayé wọ́n ti mórí bọ́ kúrò ńbẹ̀ wasoru qadidina ala kulli shay'in karabbil arbab àwọn náà ti wá di ọlọ́run mi wọ́n ti ní kápá lórí gbogbo nǹkan gẹ́gẹ́ bí ọlọ́run ọba ọba gbogbo ọba ìgbàgbọ́ àwọn sófì kan ni pé ṣé ò ṣé ẹ rí wọn ba mùjísà ṣé ẹ rí wọn ba kàràmọ̀ kékeré sì bá ti kú ti wà so àkídà wọn nìyẹn pé tán bá ti kú yẹn pé agbára tuntun wa ti ní ó ti ti ju ìgbà tá wà láyé lọ nínú àwọn àkídà wọn kan nìyẹn. wala yastagriban ahadun hadha mimman afahumullahu ta'ala min ash-shirk ala ikhtilafi anwa'i eléyìí kò ní jọyàn lójú gbogbo ẹnikẹ́ni tọ́lọ̀ ń bá là níbi ṣíríkù àti gbogbo àwọn ìran tí ṣíríkù pín sí kò jọyàn lójú fàyínà fìlẹ mùsùlùmí náà lìyẹwò torí pa àárín nínú mùsùlùmí lónìí máa ń yí sọ̀rọ̀ ẹni tó ń sọ̀rọ̀ tó ń là á mọ́lẹ̀ bí anna fil kawni mutasarrifina min al awliya pé ó ń bẹ láyé yìí àwọn wòlíì Ọlọ́run kan táwọn máa ṣe tó wù wọ́n nílé ayé dúnà Allahi ta'ala kódà kọlọ má fẹ́ tí yẹn náà ni ó máa ṣe mímọ yusammuna humhuna fi sham àwọn yìí ní sham lọ́dọ̀ tiwa ń ní Syria ní tí wọn máa ń pe àwọn yẹn ni alimudarrikin wabil akutob àbáwọn akutob wàgẹ́rì àwọn alkọ́ọ̀bù àwọn sufi nìyẹn àwọn yẹn tó bá ti dépò yẹn kò sí àwọn àwọn ọ̀tọ̀ lọ́nà bá ẹ ọlọ́run ọlọ́run tí ẹ lọ fẹ́ ṣe yẹn tèmi fẹ́ ṣe ni ọlọ́run sọ̀rọ̀ dà fún tó náà mú ìtàn ṣé òtún ọlọ́lọ́ pàdé àsàrà ìlú àwọn akutob nìyẹn àbá ti sọ. So, tí wọ́n ní ọmọ kan kú tó wá lọ pàdé àsàráìlù pé ah kí ló ní tó fi gbẹ̀mí ọmọ yìí ìgbà sáré gbà òun ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa mú ẹ̀mí rẹ̀ náà lọ́sọ̀dọ̀ Ọlọ́run níbo ló fi sí wa ni inú àpò tó ń kó gbogbo ẹ̀mí rẹ̀ ọ̀yà má kàn wá ọkàn tú gbogbo ẹ̀mí ọkàn tú dálẹ̀ so gbogbo àwọn ẹ̀mí tí wọn ò tí ì sin níjọ́ yẹn tán kú tásàráìlù pa gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní jí wọn ṣé wọn àgbẹ̀ irú pálapàla ọmọkọ́dọ̀ mi ló ń gbé ni ọwọ́ àlọ́ gbẹ̀mí ẹni bá sàlàyé lù ṣe kí ni owó lè sá lọ nìyẹn irú àwọn àwọn àwọn àkọtọọbù nìyẹn gbogbo gbàgbọ́ àwọn àkídà àwọn oníkìjìpá nìyẹn tó ti àwọn àkídà wọn nìyẹn àkídà wọn ṣáàṣì lè àwọn àkídà wọn nìyẹn so mọjọ yọ lẹ́nu tó bá gbọ́ pé àwọn náà travel lọ sham wọn lọ sí mòlídìí kan gbogbo ẹ náà wà ń bẹ ọ wà mísírà ọ wà ń sham ọ wà ń gbogbo àwọn kan yẹn ló fi jẹ́ pé Saudi nìkan lọ́lọ́run ṣàánú ìyẹn pé kò sí sufi saudi o wọ́n jẹ́ lẹ́nu o sufi ti dàrí àkọ́dí wọn wà ń bẹ̀ náà o tájọ́ ma saudi gangan ṣùgbọ́n àkídà gọ́ọ̀mẹ̀ntì ó ní àkídà halisuna ọ̀yà ọ̀ máa yọ sínú lé ní ọ̀gbọ̀dọ̀ bọ́dà ọ̀ máa yọ sínú ọ̀gbọ̀dọ̀ sọ́sìta ní saudi ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ lárúbáwá mi àkídà sufi gangan làkídà ti gọ́ọ̀mẹ̀ntì tó ohun saudi fi yàtọ̀ sí gbogbo àwọn obìnrin ní kọ́lọ́wọ́n bá kọ́ wọn bá kíyèsí orílẹ̀-èdè náà má jẹ́ kí ọwọ́ bàjẹ́ ọbẹ̀ láéláé ó sì ṣàánú àwa náà lórílẹ̀‐èdè tiwa àti gbogbo ìlú Islam. wàfí ìmọ̀ ìyàkùn kódà ń bẹ nínú àwọn tó máa ń sọ wípé nọ́bùrọ́tún mìíràn ṣéèkì tó kọ́ lébù ṣèkíyà sẹ̀yìn dá ṣé o kà wòyàn lásán báyìí olórí ìwé òsì lórí rẹ̀ tẹ̀ bá súnmọ́ àwọn oríṣiríṣi lẹ́ẹ̀mọ́ nínú ìtàn kan à ń ṣe wúrìdì ṣé wàá ní pé níjọ́ kan owó tẹ bá ti kọ́kọ́ parí kò bọ̀rá tó ó ní bí wáàsí kan tí ọ̀kọ́ wáyé kó tó di pé àlọ́ kí mọ́gírì tó ṣe wàá sífà ní ìtìjọ́ friday yẹn hmm? wàá sífà tó kò bọ̀rá hmm, wàá sífà tó ga jù ni wàá sífà èyí téèyàn máa ń ṣe lẹ́yìn asiri ìyẹn ṣùgbọ́n nìyẹn èyí tẹ́ lọ ṣe níjàmá ìyẹn ni wàá sífà tó lè kò ayélujára sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ti bá ti jókòó bẹ́ẹ̀ bá ti wá parí nǹkan ṣe mọ̀ kéèyàn ó rò pé bí ibi dárúsù lọ ẹ̀kọ́ wáyé ṣéun náà àmọ́ sọ àwọn àwọn gàrọ́ àwọn ọ̀rọ̀ téèyàn ò lè gbọ́n tẹ́sà fi mọ gbọ́lá fún àwọn ṣéun yẹn ọ̀rọ̀ àníjọ́ kan obìnrin kan ń bẹ aṣẹ́wó ní àmọ́ mutí gbogbo tí ọ̀dà ló máa ń ṣe ọ̀hà gbọ́ ṣe brad tí wọ́n wọnú lòun wọ́n ṣàwá ń sojú kòkòrò wọ́n ṣàfẹ́ mọ̀ wọ́n ṣàfẹ́ mọ̀ wọ́n ṣàfẹ́ mọ̀ ṣùgbọ́n àwọn èèyàn ti ń lè padà ìwọ níwájú ṣe ìgbẹ́ta wọ́n ṣà sáré ó ṣà díwájú sí ọwá dìmọ̀ sọ wọn. Ah, bóun ni wọ́n obìnrin ṣe jẹ́ àgbà mo fẹ́ rí yín nígbà tí mo ti ń gbọ́ pé báyìí pàápàá tí o máa kírun ọ̀hún òkírun tí wọ́n máa gbogbo ẹ̀sẹ̀ ló máa ń ṣẹ̀ tó látara kó o sì fojú kàn ìjọba àlùjẹ náà ẹni tó fojú kàn wọ́n lásán tó dọ́mọ àlùjànnà kó wà lẹ́yìn tẹ̀wà lórí ọ̀nà àtọ̀rí kàṣí ìyàmẹ́rẹ́ ti jáde bẹ́ẹ̀ wọ àlè bẹ́ẹ̀ bá wọ ẹnìkan lè wọ bẹ́ẹ̀ gbogbo oríṣiríṣi àwọn kó bọra jà wá tó bọra jà àìmọ iye abúlé àbí tí ọ̀rá nàbí ó rí ànábì báyìí abdullahi ibùnú àgbáyé ibùnú salul ó kírun lẹ́yìn ànábì gan kódà gbà tó tún kú gan aṣọ ànábì náà tó fi sí yọ wọ náà lórí ànábì ni ọ àwọn aláṣẹ wúrí lórí ṣe o bẹ́ẹ̀ ṣe àwọn nígbà yẹn kò tí ì sí súnà kò sí ẹran àdàjà jáàlùmọrọ kan àìmọ̀kan èyí tó wù yẹ ló gbọ́dọ̀ kọ sọ àwọn yẹn sì tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ di sí o tẹ́sí máa tọ́ ọ̀nà fáwọn àpò bẹ́ẹ̀ tó làákà ìrẹ́ bá ṣiṣẹ́ kan ìrọ̀lẹ́lẹ́ ìrọ̀lẹ́lẹ́ then àwọn bíi ká mọ ète ìtumọ̀ wà ń bẹ̀ dábàá ń ṣe àìlàlà àìlàlà láìlà àìlàlà ni àìlàlà bàbá kan wá wà ń bẹ̀ bàbá yẹn tábà ti lè bẹ̀rẹ̀ kí ni bàbá yóò sàmà ṣe bí ẹni tí dáńjẹ̀nu kọlù báyẹn yóò sàmà ṣe bẹ́ẹ̀ nígbà tó bá ti wá ń ṣe báyẹn tábà ti wá parí kíní yẹn tán òun ò ní dúró ṣe mọ̀ pé ó ti kíní ti wọlé tó ń là òun ò ní dúró ṣé wọ́n kàn gbà lórí mọ́tò ọgbà ọ̀rẹ́ ọkọ̀ sí lórí mọ́tò ọkọ̀ gbà lórí. ọwọ́ àdìjọ kan gbogbo yẹn náà mọ̀ rò pé ah mọ́ni tiẹ̀ tún ju ti gbogbo àwọn yẹn la ẹgbẹ́ rẹ̀ wọ́n sì máa ń jòkó sí ọwọ́ àdìjọ kan sọ̀rọ̀ àwọn ọmọ kéékèèké àwọn ọ̀gá àwọn ẹ̀mọ́ àwọn fi ṣe ẹ̀yẹ ẹgbà báyìí àwọn fi ṣe ẹ̀yẹ ọwọ́ àṣọ ọ̀nẹ́kọ̀ọ́ ní ṣe gbàgbà ah, parí ipò tó ń kálukú wà lọ́dọ̀ lóòótọ́ gbogbo abẹ́yìn làwà ṣùgbọ́n kò tó ń kálukú wà lọ́dọ̀ Ọlọ́run ó yàtọ̀ síra wọn ṣe rí àwọn èèyàn kan wà tán mọ́ rẹ̀ ni nígbà tí mo bá ti ń àwọn èèyàn abó ah, ló ṣe mọ̀ <laughs> bó ló ṣe mọ̀ pé wọ́n rẹ̀ ni lásìkò torí pé ibi yẹn bá kò yẹ kí o mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ bó ló ṣe mọ̀ táwọn èèyàn fi ọ̀rẹ́ rẹ̀ so níjọ yẹn ọsà di argument àwọn yẹn kọ̀ọ̀kan sẹ́yìn fáwọn bíi tọ́ọ̀gì àwọn kọ̀ọ̀kan náà wà àwọn bọ́ọ̀sì àà ah, kò yẹ kó mọ̀ ẹgbẹ́jà sùúrù àgídí ló gbé kò yẹ kó mọ̀ báwọn yẹn fún ọ̀rẹ́ rẹ̀ kíní kankan níjọ yẹn náà dẹ́mọ̀ fitra láká ìmí òwe ṣégun ní ilé ìtura òkèèrè yìí wọn ṣe ń wo kìíní yìí bí rọ́bì ètè kankan tí ó ti wà nbẹ fahadana allah alhamdulillah so wa wa nahwuhu min ashirkiyat àti oríṣiríṣi àwọn nǹkan míì tí wọ́n máa ń sọ nínú àwọn ẹbọ shirkiyat okun ẹnu wọn. ìka náà ti sọ orí ńjọ́ kan wípé kí ló ń ẹ yé bá pé ọlọ́run ọlọ́run ọlọ́run ànábì ló já lọ lè bá ànábì bá tó sáfù ọlọ́run sì kàánú lẹ́yìn ẹ̀ ẹ máa ń sọ pé àwọn kan láwọn ń súnà ń súnà gbogbo ọmọ ẹ̀ ló kú lójú ayé ṣé Ibrahim Niass Kaola ọmọ seventy five ló bí gbogbo wọn lọ náà yára lójú ẹ̀ gbogbo wọn ló sì fi sílẹ̀ sílẹ̀ sáyé táwọn aláyọ̀ ká tẹ̀lé torí bárámà làwọn fi wáyé má ṣe gbọ́ ni nìyẹn lórí bárí àmà làbí wáyé ijó ah! mo sì wá ń bí molidium ṣùgbọ́n fitra ló ń gbádùn ní subhanallah sọ̀rọ̀ yìí sì lè tú báyìí èèyàn sọ pé ìgbọ́n máa tóbi ló kú lójú ẹ̀ fatima ìgbà tó tún kẹ́yìn ẹ̀kọ́ ọkọ̀ tó bí oṣù mélòó kan tó ṣe abẹ́ ẹ̀yìn abó oníṣẹ́ra à ń sọ pé ṣé àwọn àti ìyá ìgbà mi tẹ̀lé ẹ̀ sọ pé ẹ̀yìn kan ní kọ́ńsúnà ẹ̀yìn kan ní kọ́ńsúnà bẹ́ẹ̀ bá rí ẹnìkan tí òkúta bá ṣẹlẹ̀ <laughs> ẹ gbẹ́ jẹ́ kí ló wọ́n náà wà lọ́rẹ̀ mọ̀lúdì ooru sí ni mọ̀lúdì yẹn tí omi lè máa bọ̀ tó bá gbé aago kan òru lòun ó tó dé tó bá ti ń bọ̀ báyìí ṣe mọ̀ bí ìgbà tí ẹgbẹ̀fàdé olóró kò sí tó ó ti mu tí yóò yóò ti yó máa mọ̀ fà báyìí máa tí òkú ló ń bọ̀ yẹn ibi nígbà kankan tó bá ti dé yóò kàn bàbá ìtìkẹ́ mọ̀ ẹbí tó mu tí yó máa sọ̀sọ̀ kú máa torí ti ra ẹnu àwọn àti kàfíńyà máa gbádùn ní mọ̀lúdì gan ẹ̀ ọwọ́ alẹ́ báyìí ni àwọn akẹ́kọ̀ọ́ yẹn máa wà ìsì náà máa lọ rà ní kọ́nà ó jẹ́ kánjọ́ kan ṣàlàyé fẹ́ nìkan ọ̀hún ni ẹ̀ eh, torí pé èmi ò mọ tọ̀ríkọ̀ ti dàníyà èmi ò mọ àmọ́ ni mo ṣe mo ṣe tẹ́rìbíyà mo wù sùlù gan àmọ́ ni mo mọ̀ dáadáa mo mọ̀ dáadáa ó yé mi mọ̀ gbé láti alifu rẹ̀ déyà rẹ̀ irọ́ wọ̀dọ̀lẹ́ẹ̀lì òní bó o bá jìn dò dáadáa ń bẹ̀ tó dójú ẹ̀ ibi tó parí ẹ̀ sí ni pé òní kírun wa. wa'budu rabbaka hatta ya'tiyakal yaqin ìwà àbùdọ̀rọ̀ máa sin lọ́ọ̀ máa kírun máa gbà wọ́n títí tí yẹ̀kín ò fi dé tí yẹ̀kín bá ti dé ìrun iṣẹ́ ọ̀ràn yàtọ̀ wọn dábàá làwọn tí òṣèré ńlá ńlá yẹn tó ń kírun wọn kàn máa kámọ̀ sọ lẹ́nu wọn bìlíìfù pé àwọn ti jáde kúrò nínú tàkàlẹ́ òṣèré tó ń tó kí wọn lápá kò dáwà súnà ni bí èèbá ṣe bẹ́ẹ̀ ni ní tí wọn ò bá ti dálẹ̀ báyìí ọlọ́run lọ mọ̀ bóyá lè rẹ̀ nìkan tí ó kẹrùn ló fi jẹ́ pé èèyàn ò gbúdọ̀ fún wọn lójú lẹ̀ lágbègbè tó yàn bá wà ẹ jí ẹrù tè ṣe àṣírí wọn ká yóò mọ nǹkan tán dúró lórí lórí dọ́là lórí ìbàjẹ́ gbàtà sì rí pé àwọn ọ̀rọ̀ wọn mọ́ nísìnyí tó kù tó wọn ṣe orin náà ń kọ nísìnyí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn álbọ̀mù tí ń jáde àwọn obìnrin tí máa ń dún bí àjànú àwọn sófì àwọn ẹ̀yìn tó kù fún wọn nísìnyí nìyẹn ní wàá fi máa ń bàyàn nújẹ́ tẹ́ bá tún orí fóònù ọ̀pọ̀lọpọ̀ àfóònù súnà àwọn alùsùnà mi náà ẹ̀ máa bá gbogbo àwọn orin burúkú yẹn ó tiẹ̀ táwọn obìnrin sísá ti ń lò ní kọ́ọ̀bù ẹ̀ bàbá àwọn súnfì làwọn eléyìí orin kọkúkọ gbà orin tó takò àkídà oríṣiríṣi ẹgbẹ bari ama ni ó gbà rẹ wọn gbà ràn mí bódà la ira subhanallah gbogbo oríṣiríṣi àwọn ọ̀rọ̀ yẹn wọn máa ń gbin àwọn nǹkan yẹn sẹmi àwọn èèyàn oríṣiríṣi àwọn àtìkiri táwọn ń kà àwọn shirkiyat ló kún ṣèdí yìí tó fi jẹ́ pé kí èèyàn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run fi wá ẹsẹ̀ wa lé ojú súnà báyìí قال العلامة سيد رشيد رضا في تفسيره تحت قوله تعالى tafsir àfáàwà rasheed ridọ nígbà tí wọ́n ń tú àyà yìí pé ọlọ́run ní kul la amliku li nafsi àrẹ ànábì èmi ò ní kápá àti fi ìnira kan ẹnìkankan fúnra mi fúnra mi gan mi lè fi ìnira kankan ra mi gbèlè ta ṣe pé màá lè mi mo ní kápá àti fi ìnira kan ẹnikẹ́ni wàhálà mi lákápá àti lè ṣe ra mi láǹfààní bẹ́ẹ̀ sì ni mi láǹfààní kan tí mo lè ṣe fẹ́ni kankan ilá masha allah àfi ìtọ́lọ̀ ń bá kádàrà pé yóò tọwọ́ mi dọ́dọ̀ rẹ̀ tánàbí bá lè sọ eléyìí wòlíì wo wá ni ẹ sọ pé ó ní kápá àti ṣàǹfààní fún nígbà tí ó sì láyé náà. afa wa rashid ridọ wọn ni ayé láàkì masha allah min dálíkà èyí tí ọlọ́run èyí fi kún tọ́lọ́run kánàbí ò fi kún yìí pé ilá masha allah pé masha allah min èyí bá nínú àwọn àǹfààní tó lè ti ànábì ìgbà tó bá wọ náà ni ó fi yẹn sí náà ni so ìdá àsìkò tọ́lọ̀ ń bá fẹ́ sí òun náà ní kọ́ mọ́bà máa rò pé wọ́n lo oníkápá nǹkan yẹn ni yàtọ̀ fún wa láàrin ẹni tó ní karama àti sahir sihir sihiru onídán obìnrin ògbé tó ń bá ti ń sọ nǹkan yìí lójú ẹsẹ̀ yóò dẹ̀ máa rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹgbẹ́ wí karama ni ó lè sọ nǹkan kó má rí bẹ́ẹ̀ ó sì tún gbà mí nǹkan sọ́kọ́ lọ́wọ́ sì tún ní kí nǹkan yẹn karamatan kọ́lọ́wọ́ fi pọ́nlé ṣùgbọ́n sufi òun obìnrin àmì sahir òkùdán òun obìnrin ògbé bò ń bá ti sọ náà ó gbúdọ̀ máa rí bẹ́ẹ̀ wò ó láṣà ànàlí fi hì èmi ò nípa mi ò nípa lérí pé káǹfààní kan ó jẹ tẹlòmíì àyà yìí fi hàn bá gbọ́ yé ló fi jẹ kó gbọ́ ọ̀rọ̀ pẹ̀lú olóòrì òbímọ wàárí òbímọ lóṣù yìí òbímọ olè là kódà kọlọ́run ó fún ọ ní kàrọmà ó gbọ́dọ̀ sọ báyìí torí pàánà ibi Ọlọ́run gan kúlá amúlẹkùlẹ náà ṣe dọrọ àwọn àlànà ilà masha Allah tá a bá ń fẹnu eléyìí sọ fáwọn èèyàn àwọn èèyàn ó lè fọkàn wọn ti sọ́dọ̀ lọ ṣùgbọ́n ewu ọgbọ́n awara fáàtàn jókòó jálàbí yẹn wọ́n máa sọ lásọ dájú torí gbà tó ti débi à sọ ńgbà tó ti débi ṣùgbọ́n gbà tó ti débi gbàgbé ah, inú rẹ̀ lọ́ba dán wo ohun tó ti rárá sọ nínú ọ̀rọ̀ ó ti gbé ọkọ̀ lọ́dọ̀ ọlọ́run tán yányán ó ti gbé ọ̀sọ́dọ̀ ara rẹ̀ sọ ànábì ọlọ́run lọ́sìn sọ wípé kúlà amliku li nafsi darran wala illa ma sha àfi tọ́lọ̀ ń bá fẹ́ nìkan mo ṣàdúrà fún ọ bọ́lọ̀ ń bá fẹ́ náà ní bí ọba fẹ́ ó lè ṣe é kó má bọ́ sí ṣùgbọ́n tó o bá ń sọ bẹ́ẹ̀ yálà bí ire ò lè ta àbá ẹ̀gbẹ́ kọ̀ dára ẹ̀ lójú àbá tó gbóná tó ń yọ eérú ooru ń jáde lára àwọn àwọn tó gbóná nìyẹn ẹ̀wọ̀n ni a ah, ẹ̀yọ́mẹ́wá níjọ́ tí lágbájá lóhùn tọrọ mọ́ ta ni yóò sì máa lóyún tèmi bẹ́ẹ̀ náà lóyún ti sọ ń pọ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọ̀dà oyún yòókù oṣù mẹ́sàn-án oṣù mẹ́ta ni ìtọ́jú ìtumọ̀ ìbejì ló sì bí kò sí nǹkan ló ṣe ìwọ níjọ́ tí láwájá sọ pé bó omi ti wá sí jẹ́ ìbá ní kọ́ máa fi orí rìn ni bẹ́ẹ̀ ni kọ́dà àbújọ ẹ̀ tẹ́ẹ̀ tí ń sọ náà ló sì bẹ̀rẹ̀ sí ní forí rìn níjọ́ tí kí ní àbá ẹ má sọ mọ́ ẹ má sọ mọ́ mo ti dúpẹ́ pé mo déwájú ìwà àkàdà ànábì ọlọ́run lọ́run sọ lé ìwé gbé láṣá ànàbí fi ì gbogbo àǹfààní ni oore ni kò mí ò ní apá kankan lérí ẹ̀ lẹ́yìn ọ̀ká sunbi rububiyyah duna risala kí àdọ́rárù wà náfẹ̀ẹ́ tẹ́ẹ̀rí yẹn ká sunbi rububiyyah ọlọ́run nìkan ló ní nǹkan yẹn duna risala kò sí nínú kápá ìjójìṣẹ́ torí pé ìjójìṣẹ́ alẹ́ tí wàsífàtúwà àtẹ̀blík kó wọn kàn sọ ohun tí wọ́n rán oníṣẹ́ àwọn òjíṣẹ́ ọlọ́run pé kí nǹkan ó rí bákan àbí kó má rí bẹ́ẹ̀ kò sí lọ́wọ́ tí wọ́n ọwọ́ Ọlọ́run ló wà látẹkùwìn tẹkùwìn kún fàyàkùn nìyẹn kò sí lọ́wọ́ wọn pé kí nǹkan ó rí bákan ọwọ́ Ọlọ́run sọ àná wa tó yẹ pé ó rí bẹ́ẹ̀ dà ìbánabi lọ sójú ogun táwọn kẹfìrí sì takìní má nábì lẹ́nu téèyàn ànábì sì kà tó bá rí bẹ́ẹ̀ ni tó bá rí bẹ́ẹ̀ ni ìgbà tí Ibrahim jáde láyé ọkàn ànábì gbọgbẹ́ tó yẹ pé ànábì ní kápá ni ànábì ò ní jókòó àlọ́ ìjọba wa inna bi firaqika ya Ibrahim la mahzunun ọ̀ni ṣéwù kan ọ̀kan náà àwọn mùrídì ẹni ìjẹ́ ṣe mùrídì ó máa ń kírun mọ́ṣáláṣí ṣéwù yẹn ó lè wá wá sílé ẹni yẹn sá ibi wọ́n kó àwọn nǹkan rẹ̀ so àwọn olè yẹn sá lọ bẹ́ẹ̀ wọ́n fọ́ ṣọ̀bù ẹ̀ láti àtọ́wá di ìjọba ṣéwù yẹn dáhùn sọ fún yín nìyẹn nígbà tẹ́ fara mọ́ ṣéwù tẹ́ jìnnà tẹ́ ẹ fara mọ́ ṣéwù bó lè bá fẹ́ wọ bẹ̀ níjẹ́ ó ní ó lè fẹ́ wọ ṣọ́ọ̀bù ọ̀kan náà amúrírí à ń bẹ lórí iṣẹ́ lọ́wọ́ ọlọ́run fi hàn wá a sì dìde àwọn ará lọlé wọn padà àti ṣe ṣọ́ọ̀bù olóyè lẹ́wọ̀ à ń bẹ àti rí wọn a sì dìde pẹ̀lú àwọn ọmọ ogun ọlọ́run dáàkú ọ̀sà sọ̀rọ̀ yẹn ọwọ́ apẹ́ sásìkò yẹn ṣéun náà ti wá kọ́lé ọwọ́ akó lọ lé ẹ̀ ṣéun wà lọ́kọ́ àwọn olè wá lọ lé ṣéun gangan wọ́n wá kọ́dà wọ́n tún dá sí ìdọ̀bálẹ̀ tó jẹ gba wọ́n kó gbogbo pátá wọ́n ni wọ́n kó kúrò lẹ́yìn so ṣe bí ẹ yọ ẹ kẹ́ ẹ ti rí wọn gbà tí wọ́n ti ń pọ̀ náà so ìdí nìyẹn tó fi jẹ́ wípé gbogbo àwọn nǹkan yẹn irọ́ pátápátá irọ́ pátápátá ni aláàjì Muyideen nǹkan lọ́wọ́ bá kọ́ bá kẹ́ bàbá náà wọ́n nígbà tí olè wá sílé òun àwọn èèyàn wá ní ha olùdá aláàjì Muyideen olùdá ebó lè máa gbé wọ́n máa yọ àgọ́ mọ́sáàsì àwọn èèwọ̀ ni wọ́n wọ́n láti ọ̀yọ̀ àgọ́ mọ́sáàsì ṣe bí ọlù ọlọ́ọ̀nù ẹ̀ ṣe rí ẹ̀ mú kí lóun jẹ́ olè lè wà léwu dáadáa kù sí bọ́lọ̀ bá sì fẹ́ lo karama wọ́n lè wálé òun kán sì máa gbálẹ̀ láì fi pé òun lòún ṣe nǹkan fún wa ọlọ́run lo karama fún òun fún karama tá a bá sì wá tọ́jú jẹ́rù kó lọ ìyẹn ò túmọ̀ sí wípé ọba kankan jẹ́ so àkàlà ibi tó yẹ ká máa gbégbàgbọ́ wa lé nìyẹn torí èdè ṣé òun yẹn sọ wọn padà wá di pé ìyá jẹ àti ti wà níjókòó kan rí òjò sú à ń ṣe nìkan bójú ti sú àwọn ìwádà ẹ̀yìn afá òjò ló sú yìí báyìí bó o láti ṣe àṣìṣe bẹ̀rẹ̀ kí ní orí fídì sí níbi táwa àfàkàn àwọn ìgbésọ̀ ẹ jẹ́ ká bẹ̀ lọ kọ́lọ̀ ò ṣe ìrìnsẹ̀ ìkànnì ẹ mú ẹ mú ẹ má ìpínyà ọlọ́run ni á jura wa lọ nípò lọ́pọ̀ àwọn ọmọ kí ó sì pọ̀ tọ́gbọ́n náà dìde náà fi mọ́ fúláàsì sọ́nù bí àwọn tó ń bí àwọn tó ń jó rége kúzò ẹni tó wà bẹ́ẹ̀ ni wípé ní ọ̀sẹ̀ tó kọjá òde tá a wà tójú ṣùgbọ́n àì kí ni nǹkan tó ṣẹlẹ̀ ọ̀pọ̀ ọmọ akéwà ààrùn là lóde náà òjò ti fẹ́ máa kán gan ẹ wá sọ wípé ìwọ ọlọ́run tá a fi kún bí òjò ògùdọ̀ rọ̀ ọ̀sẹ̀ kan síbi tá a wà òjò ògùdọ̀ kan bì kí ló wá ṣẹlẹ̀ bójú yẹn ṣe rọ́ lọ nìyẹn ọ̀rọ̀ a sì gbọ́ wípé láwọn ibi tí ó jìnnà síbi òjò yẹn bẹ̀rẹ̀ sí lọ́rọ̀ níbi ọ̀sẹ̀ mélòó tá lọ sí Èkó ọ̀yà ẹ̀fẹ̀ kan bá wa ṣe yìí náà níbí yìí náà kí àwa ni pẹ̀lú bó ṣe rí òun náà yóò sì rí bẹ́ẹ̀ níbí náà kó kálukú jòkó ọmọ lọ so bó ṣe á yẹn gbogbo àwọn bó ṣe di champion ìdókòó yẹn nìyẹn kò gbé kíní lé fún ọmọ bó wọn ẹyin ṣe ẹyin náà ètò lọ mo wà ń tó pé mo ní sórí tí mò ń wò yìí yá dìde kọ́ọ̀dù yá lọ abẹ́ kíláàsì inú skul náà díje mi yá lọ àwọn ẹgbẹ́ abẹ́ ìgbà yá lọ jókòó bẹ́ẹ̀ ọmọ ní ojú eléyìí pẹ̀lú òkú ọlọ́mọ ní kọ́dà àdúrà tí mò ń bẹ lọ́nà bọ́lọ̀ ló kojú ọlọ́ bá a ṣe lọ abẹ́ kí ló ṣe ẹ̀rí bàtà kọ́ bẹ̀rẹ̀ àtẹ́kùn kọ́kọ́ ń fẹ́ ẹ mọ́ dìde ẹ mọ́ dìde sẹ́ àwọn bàbá ní ẹ mọ́ dìde tẹ́ǹtì ibi tó wà wọn látẹ́gùn kọ́kọ́ fẹ́ <laughs> tẹ́ǹtì tó gbé lọ tó yọ kínní yẹn tó gbé lọ bá ayẹ ní àwọn bàbá yẹn wọ́n di ayẹ tó mọ́tì ẹ̀rí tí òjò yẹn bẹ̀rẹ̀ pẹ̀lú ògbọ́ ọlọ́run òjò yẹn rọ̀ débi pé kò sí ẹnìkan tó lè do nínú kíláàsì láti ṣe àkìdù nínú kíláàsì kódà àwọn èèyàn náà ti ṣe àkìdù àwọn kan sáà fún oúnjẹ oúnjẹ ti wà lẹ̀ because yóò waste àwọn èèyàn ọbẹ̀ máa lọ oúnjẹ làwọn èèyàn lè máa lọ bàbá àwọn ẹ̀ ṣe àkìdù òun wọn ètí ìṣàkìdù nínú kàkà àbò làwọn lè ṣe lórí ìnàró mọ́tà ọkọ bàbá ọkọ ẹ má bọ̀ èmi ni mo wà ṣàkìdù yẹn ká kúrò ń bẹ̀ odò yẹn rọ ọrọ ẹgbẹ mọ wá sà ń wá kiri tẹ ẹ yìí tẹ sọ bí o kò ṣe wá ṣe wá rà ó di ànábì Ọlọ́run ó ọba bá fẹ́ وقد بلغ من جهل الخرافيين من المسلمين àìmọ̀kan àwọn òǹranù khurafiyyin àìmọ̀kan wọn nínú mùsùlùmí bitawhidillah nípa ìmọ̀lọ́n lọ́kan ṣoṣo anna mithla hadi nusus min ayati tawhid irú àwọn àyà yìí nínú àyà tawhid lam tasudda al-jahilina bihi minhu an da'wa qudratil anbiya was-salihin báyà yìí ṣe clear tó kù ṣẹ́rí àwọn aláìmọ̀kan yìí padà kúrò níbi ìmọ̀ ṣàfitì pé àwọn ànábì ọlọ́run àbáwọn ẹni rí lágbára hátàlímọ̀ yìí tí ìnà mi ni kódà àwọn tó ti kú nu wọ́n tún gbà pé wọ́n tún ní kápá àlàkùnlé ṣéyìn mina tasọ̀rọ̀ fìnáfẹ́yìn wàdọ̀rẹ̀ wọ́n tún nígbà pọ̀pọ̀ àwọn yẹn ní kápá àti lè ṣe tó bá wù wọ́n lórí géèyàn ó ráǹfààní kan ni àbí kí nira kan ó jẹ́ téèyàn ni mímọ ẹ̀jẹ̀ alùhùlọ́ọ̀ tààlà nínú kásábìlì mọ̀kúdúró láhùn bí mọ̀kútàdọ̀ súnẹ́nìhìn nínú asbáàbù nínú àwọn nǹkan tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala tọ́lọ́wọ́n ọba ti kádàrá rẹ̀ fún wọn pé yóò ṣẹlẹ̀ sí wọn wọ́n gbà pé bal ya'takidun anna minhum man yatasarrafuna fil kawni kulli wọ́n gbà pé ó ń bẹ nínú àwọn ànábì àwọn òwúlì tí wọ́n lè máa ṣe tó wù wọ́n nínú gbogbo àlámọ̀rí ayé pátápátá kódà kó yàtọ̀ sí tọ́lọ́wọ́n ọba fẹ́ wọ́n nígbàgbọ́ náà kalladina yusammuna bil aqtab bil arba'a gẹ́gẹ́ bí àwọn kan tí wọ́n ń pè ní ni wọ́n àwọn yẹn kódà ọlọ́wọ́ ọ̀kọ́ gbà yọ̀ǹda lọ́wọ́ wọn gan kó tó di wípé yóò ṣiṣẹ́ so àwọn yẹn ẹsẹ orin kan wà tá a máa ń kà nígbà tá a wà ń lè ké kéékèèké bàtà kìdá yé wa la tó wá mọ̀ pé ìsọkúsọ ni wípé ibadallah rijalallah àìnúnà bí àonílà hasana asọ bí fọdílélà àìnúnà bí àonílà. فيا رباه يا ربي ويا غوثاه يا قطبي gbogbo àwọn yáyá tó ń pè yẹn ẹlòmíì lẹ́yìn Ọlọ́run subhanahu wa ta'ala tó ní gbogbo ẹrù tá a sì máa kọ́ ń gbà kékeré náà ni wọn kàn lè kéwù so gbogbo àwọn nǹkan báyìí súnà lọ́lọ́run fi sàánú wa inna ba'da kibari ulama ilẹ̀ azhar fi hadha al kódà àwọn àgbààgbà àfa azhar lásìkò táwa ní misra yaktubu hadha wọ́n máa kọ ìkọkúkọ yìí náà hátà fi majalatil azhari arosmiya kódà nínú magazine azhari èyí tó gbajúmọ̀ tó jẹ́ bíi jọ́nà torúkọ rẹ̀ jẹ́ nurul islam wọ́n tún máa kọ ọ̀rọ̀ burúkú yìí wọ́n máa kọ síbẹ̀ fayufti ẹ̀rí tí wọ́n máa ṣe fatiwa bíi jawasi du'a igeri lamin mota wal isti'athati wal istigathati bíi tí wọ́n tún máa sọ pé gbàláyé wà èèyàn lè máa pe àwọn òkú kéèyàn máa wá ìrànlọ́ sọ́dọ̀ wọn fi kú lè máa àjùzùnà ánìwò mìjálìbì náà fi wàdà fún níbi gbogbo àwọn nǹkan tí wọn ò lágbára àti lè ṣe níbi fífọ àǹfààní fún yẹn ni àbí títí aburú sọnù wọn ó sì máa kà ṣe olóbi jẹ́ pé Saudi nìkan Ọlọ́run ṣàánú o tó bá lọ mísírà ó babaláwo tó ìpínlẹ̀ Lárúbáwá náà ni ó mọ̀ dápá kí ó lọ lọ kí mísírà awolo tó para lọ́kọ́ ah bí bá gbélé yóò sì dá iṣẹ́ babaláwo lẹ̀ gbogbo oríṣiríṣi àwọn India kìíní yẹn yóò ti kọ́ tọba adé ẹ̀ sọ pé mísírà lọ́lọ́ so èyí ìṣẹ̀lẹ̀ ò jẹ́ pé ìwọ tó lọ bọ́nà bá kára kọ̀ọ̀kan lọ mísírà nítorí ọba sọ́ra tákìdá rẹ̀ ọba yanjú kó tó lọ tó o sì súnmọ́ àwọn ẹni rè o lè padà délé kó di babaláwo tòdì àwọn ìlú yẹn ìwọ ni mísírà ni ìwọ làwọn gbogbo tó kù náà ni sáwọ́dí nìkan ọlọ́run sàn làwọn kan ní tí wàá yà lẹ́nu gbogbo àwọn ìlú tá à ń sọ yìí àwọn àfa súnà wà mẹ́ ní Misra àwọn àfa súnà wọn pọ̀ kékeré ṣùgbọ́n ẹni tó yẹ pé kò wá súnà kiri tẹ́lẹ̀ kò lórí wọn ṣùgbọ́n ẹni tó yẹ pé súnà ní wá àwọn yẹn ní ọmọ lọ́sọ̀dọ̀ wọn tó ti wá báyìí ṣòkòlò ń yóò sàánú ẹnì kọ̀ọ̀kan wa wa sallallahu ala nabiyyina Muhammad sallallahu alaihi wasallam. وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته